الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله وكفى وصلاة الله وسلامه على رسول المصطفى وعلى أصحابه أولي النهى أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àdúpẹ́ fún ọlọ́run àtọrọ àlékún kí ọlọ́run àtọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam àwọn aráàlú ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ànátà ànábì mú wa bá wa tí ó fi dọjọ́ alqiyama eléyìí ni ètò yín ètò wa da'watul haqq èyí tí ó ń dé sí orí afẹ́fẹ́ láti rédíò nàìjíríà ninety three point five ní ìdájí ìdájí nínú ramadan yìí tí àwọn afáwa fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíọ̀yá tí wọ́n bá ní í ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àkòrí tí a wà ń bẹ̀ orí ẹ̀ náà láti wà àwọn afáwa náà ni ìmáàmù wa àgbà ní mọ́sálásí ńlá ìyànà bóríjà ní express bákan náà ìmáàmù àgbà fún wa ní green mosque ní gbági kọ́lọ́mọ́sà jẹ́ kí a wọn pẹ́ wọ́n ti bá ní tẹ̀síwájú lórí àkòrí tó ní bá ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn àwọn nǹkan tó so mọ́ ohun tí wọ́n bá wa sọ ní òru àná òun náà ni bí Umar bó ṣe gbéra tó ń lọ sí ìlú Sham àti ohun tó ṣẹlẹ̀ ní ojú ọ̀nà àwọn ọmọ bá ní tẹ̀síwájú lọ lórí ibi tí wọ́n bá ní bá insha Allah ta'ala kọ́lọ̀ mọ́sá ìbáni ṣe ní ọ̀rùn fún wọn falyatafaddal mashkuran ma'jura. أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقني فرع بعته سوى المسلمين الحمد لله أتم طبعا لكم إكرات جرفان نبي وصلى الله عليه وسلم إن طلعوا بنات بما جاك في مبوا ولو بنسالكم كان نبي وهو آمين بنسالكم لاري آمين أتي أموالي أتي الصحابة jẹ́ ọ̀nà wọn ọ̀tọ́ ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba àlìkíyàmà ẹ̀yọ́mọ̀ ìyànú ẹ̀sìn àtúnkí a wípé a kú ìtẹ́nu ìkọ́lọ̀ ìjọ jáde kọ́gbà ní ìbádá o kó sì sẹ́ni tí ó fi nam ibi tí abọ́ọ̀dì ní àná ó ní àwọn nǹkan tó fẹlẹ̀ pẹ̀lú amirul mu'minin Umar àti láàrin àwọn àgbààgbà almuhajirun àti àwọn àgbààgbà alansar àti àwọn àgbààgbà akùrẹ́ṣ tí wọ́n fi maka lẹ́wà sí mẹ́dínà lẹ́gbà tí ọlọ́run gba maka fún ànábì sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ ṣé kí n wọ ìlú tí àjàkálẹ̀ àrùn wáyé àbí kí n má wọ ibẹ̀ ṣùgbọ́n iṣẹ́ aláramán àwọn bọ́ sí bí ìmáyànnà náà ìntàn pè ní àtọ̀rẹ́n tó dára mọ́ ń tu sí ìgbóná àti tí a ń pè ní àlùwàbá àjàkálẹ̀ àrùn sí nǹkan nǹkan náà ní méjèèjì àbí ìyàtọ̀ ń bẹ ní àárín wọn ní ti èdè sí ìyàtọ̀ ń bẹ láàárín wọn ní ti bí àwọn àfẹ́ẹ̀sìn ṣe ṣàlàyé ẹ̀ pẹ̀lú ẹ̀rí táwọn rí fún ọ̀kọ̀ọ̀kan wọn ǹjẹ́ ìyàtọ̀ ń bẹ láàárín méjèèjì eléyìí ni in tí a mọ̀ ìgbéyàwó inshallah rahman ní òru èní àkọ́kọ́ kálọ̀rì mú sọ́wọ́ in tó ń pè ní tọ̀hún tí ń pè ní ìgbóná yìí tàbí wàbá tàbí àjàkálẹ̀ àrùn gbogbo ẹ méjèèjì àjọṣepọ̀ ń bẹ láàrin wọn àdáṣe tó ń bẹ láàrin méjèèjì ṣùgbọ́n ká mú ìkẹ́jù kan lọ àlùwàbáwùn tí ń pè ní àjàkálẹ̀ àrùn ó kú ju tọ̀rúnù lọ nítorí pé kúlù tọ̀rúnù wàbá òun gbogbo tí bá ti lè pè ní ìgbóná ara àjàkálẹ̀ àrùn náà lọ wà wàlẹ́ ìṣàkúlù wàbá ń tọ̀rúnù kẹ́sì sí gbogbo àjàkálẹ̀ àrùn òun náà ni tọ̀rúnù tí àwọn bàbá wa máa ń tú sí ìgbóná. ṣùgbọ́n bẹ́ẹ̀ mo fi sọ pé tí ń tú sí ìgbóná à ń bọ̀m̀bẹ̀ àwọn ìtumọ̀ kan tí a lè yà lè fún padà bákan náà àwọn méjèèjì ọ̀rọ̀ tí àwọn àáfàá sọ lórí àwọn méjèèjì ó ń wọnú ara wọn ó sì ń padà a rí nínú àwọn olùmọ̀ kí pa àwọn èèyàn lọ́wọ́ àjàkí aláàrùn náà ààrẹ kẹlọ náà tọ́jọ́ wípé wàdọ̀rúhù dáálán alàlmọ́tì àm wọ́n gbọ́ náà kalẹ̀ láti fi máa tọ́ka ikú àwọn ọ̀wọ́ kọ́lọ̀ ìjọba àti kọ́sọ̀ wa ń bẹ̀. tọ̀rúhù yìí apẹ́ka àfàlàwọ̀ òtí ẹ̀rí yàtọ̀ níbẹ̀ nínú èdè tí wọ́n ti sọ pé tọ̀rún wàbáwù náà ní àwí tí wọ́n ní wàbáwù tọ̀rún náà ní àwí tí wọ́n lájàkálẹ̀ àrùn ìgbóná àjàkálẹ̀ àrùn náà ni wọ́n ń sọ ṣùgbọ́n nínú àwọn àfà tí ẹni tí ń jẹ́ tọ̀ rúnù yìí òun ni ààrẹ gbogbogbò àlẹ́rí yẹ́sùdù làwúlẹ̀ àwáhù in tí ó bá ń pè ní afẹ́fẹ́ tí ń fẹ́ ní agbègbè bí ọba wà afẹ́fẹ́ yóò bàjẹ́ tí ààrẹ yẹn bá ti wọnú afẹ́fẹ́ bákan náà yóò sùn máa ba ara náà jẹ àrínú àwọn àfà tí wọ́n sọ bẹ́ẹ̀ adínú àwọn àfà tí wọ́n sọ wípé àtọ̀ rúnù yìí àwọn àgbà ibn al-arabi al-maliki abubakar wọ́n ní aliwajawu ni ilghalibu alladhi yutufi ar-ruh ààrẹ kan ni ìnira kan ni ìnira kan ni tó máa borí gbogbo ara kódà ìmọ̀ panẹ́ẹ̀mì gbígbà bá dúra oríṣi àwọn ọ̀rọ̀ ó làwọn àfáà onílọ́gọ̀ elédè sọ pẹ̀lú tọ̀húnmì oní ẹ̀nà sì tún sọ pẹ̀lú alùwàbá ṣùgbọ́n ní ìwò fìnífíní àti ọ̀rọ̀ tí àfáàwà àgbà Ibn Hajar al-Asqalani tí wọ́n sọ́làyé pẹ̀lú Fathul Bari wípé ìyàtọ̀ sì ń bẹ láàrin méjèèjì tó ń ti bó ṣe jẹ́ wípé àjọṣe ń bẹ láàrin wọn àfáàwà Ibn Qayyim rahimahullah al nínú Zadul Ma'ad ọlọ́run jẹ́ jáde mẹ́ta bá ní kí àfa wa. wọ́n ní láàrin àwọn méjèèjì àjọṣepọ̀ wà àìtúnjọṣepọ̀ náà wà láàrin àwọn méjèèjì gbogbo tí a bá ti lè pè ní tọ̀rún tọ̀rún ìgbélé yìí àjàkálẹ̀ àrùn náà ni kì í wá ṣe pé tí a bá lè pè lè àjàkálẹ̀ àrùn ìní ọmọ jẹ́ tọ̀rún àti mọ ìwò nínú àwọn méjèèjì ṣùgbọ́n ọlọ́run àríyẹn lẹ́rì fain. oríṣi àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ làwọn àfáà ń sọ nípa àwọn méjèèjì ṣùgbọ́n àfáà Ibn Hajar wọ́n ní in tó jẹ́ kí méjèèjì ò rí bẹ́ẹ̀ ni pé in táwọn èèyàn sọ ń ka pé ìbàjẹ́ afẹ́fẹ́ òun ni ó ń pè ní tọ̀rún wọ́n ń lò ó ní ojú ọ̀nà ìyá ọ̀rọ̀ lòmú èdè ni nítorí ìní ẹkọ sínú tá a bá ń sọ̀rọ̀ pé ah, ààrẹ náà sá ni wọ́n bákan náà tí sì máa jẹ́ pé ikú àwọn ọ̀rọ̀ máa ń jáde látara méjèèjì ṣùgbọ́n ẹ̀rí wà tó pọ̀ tó jámọ̀ wípé tọ̀rúnù wà lọ́tọ̀ àlùwàbáwù náà wà ní ọ̀tọ̀ àtọ̀rúnù wà lọ́tọ̀ àlùwàbáwù náà wà lọ́tọ̀ kí ni ẹ̀rí wa àtọ̀rúnù yukhalifu lùwàbá wa yughayyiru àkọ́kọ́ anábì sallallahu alaihi nínú hadith tí imamu bukhari tí wọ́n gbà wá rahimahullahu ta'ala tí imamu bukhari tí wọ́n mú jáde nínú sí àwọn nínú hadith abi hurayra radiyallahu ta'ala nardo olóńsọ olóńsọ wípé la yadkhulu al-jannata almasihu wala at-ta'un masihu dajjal ọkùnrin olójú kan tí ó ànábì níbi ọ̀sẹ̀ káàkiri ayé tó kò ní wọ Madina sallallahu alayhi wa sallam tọ̀rún bẹ́ẹ̀ sì ni ìgbóná náà báwa bá sí máa tunu kò ní wọ Madina náà ìyá Aisha wọn sọ̀rọ̀ nípa Madina wọn ni qadimna al-Madina ta wa hiya arba'u ardillah nígbà tá a fi Mẹ́kà lẹ́ta Madina nígbà tá a dé Madina àdìpẹ́ tí wọ́n bá ní ìlú kan kún fún àjàkálẹ̀ àrùn tọ́tọ́ mẹ́dínà àwọn òtí ìfẹ́ rí àwọn èèyàn sáàrẹ̀ ẹ̀sí é tí ọ̀pọ̀lọpọ̀ sí ń kó ìnira tó ga kódà ara rẹ̀ ohun tó ní ọ̀rọ̀ tó jáde látẹnu bìlálì wípé ah, kẹfẹ́rí agbára o àkọ̀rọ̀jú náà ẹ̀sì lé ajáde ìlà arúgbìlìwàbà lọ sí ilẹ̀ alájàkálẹ̀ àrùn wọ́n ń pe mẹ̀dínà ní ilẹ̀ alájàkálẹ̀ àrùn ìyàrá ìṣàsọpá àwọn òrìlẹ̀ tó tó mẹ̀dínẹ́rì níbi ìjẹ́ ìlú alájàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ ànàbí sọ wípé tọ̀rúnù kò ní wọ mẹ̀dínà wà báwù sí wọ mẹ̀dínà kódà mẹ̀dínà ní arúgbáyé ardìlá lára àlú ọlọ́run ọba tó ní àjàkálẹ̀ àrùn jù kò lọ́wà hadisi ó ń fi ń yé wa wípé tọ̀rúnù yàtọ̀ sí kíni o yàtọ̀ sí àlùwàbá bákan náà tá a bá lọ rèé wo in tí ó jèlé ò kíyà sí wa hadith tí ń bẹnu sahihayn min hadith anas bin malik radiyallahu ta'ala an arda wọ́n sọ wípé qadima nasun min ukulin aw ghurayna àwọn èèyàn kan wọ́n wá láti ìbílẹ̀ ukul kan wá láti ghurayna wọ́n wá sí madina láti wá pọ́npọ̀ kọ́ẹ̀sì islamu kí tún padà sí ilé tó wọn nígbà ẹgbẹ́ mẹ́dínà mẹ́dínà ọ̀bá wọn láàmú wàstáwọ̀mùhá wàstáwọ̀bàlúwá mẹ́dínà ọ̀bá láàmú ìṣẹ́wùlì mẹ́dínà àìbára mẹ́dínà yìí wọ́n kó àrùn níbi tí ń jẹ́ ń bẹ̀ wọ́n kó àrùn níbi tí ń ń ọba di wú wọ́n bá nàbí sallallahu alayhi wa sallam ipò ìlà nàbí bá a ti wọ̀ ní ìkọ́ yìí àwọn alẹ́kùn lẹ́sìn ọlọ́run ọba ní wọ́n tó fẹ̀lẹ̀ sí à fa amarahum bil liqa anábì sallallahu alayhi wa sallam bá ní ẹ máa lọ sí bil liqa liqa wù ní ràkúnmí tó bímọ tí ìbímọ rẹ̀ tí ìwọ oṣù méjì torí wípé wàrà ọ̀pọ̀ ní ọyàn rẹ̀ ràkúnrin ọba ti débẹ̀ ẹ sọ fún yasar ẹn tó jẹ́ olórí àwọn tí ń ba ràkúnrin yẹn jẹ́ wípé anábìlẹ̀ ní ẹ máa mú wàrà ràkúnrin dáadáa kẹ́ẹ̀sì máa mú ìtọ̀wọ́ náà dáadáa yóò fi ya àwọn lọ́wọ́ ọkọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí mu ara kùnmí dáadáa wọ́n sì tún mu ìtọ̀ rẹ̀ náà wọ́n mu wọ́n mu wọ́n mu wọ́n mu títí tí fá ọba di wípé n ti ń dàrú láàmú níyì ń jáde mẹ́gbẹ̀sẹ̀ ń jáde wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ń jáde pẹ̀lú ògùn ara wọn bá yá bó ti ẹ̀jẹ̀ pé wọ́n padà dán ẹni tó tóbi wò kí ni tí wọ́n dán wò ẹni tó níbi ni wọ́n máa sọ ibi tí làkúnmí wà wọ́n mu wọ́n pa wọ́n gé ń gèkúgè wọ́n fi èso gbọ́ná wọ́n fi létí rẹ̀ fún tóbi rẹ̀ fi fọ́ wọ́n wá kó ogun àràkùn mìíràn wọ́n ń dà wọ́n lọ lẹ́yìn tí ń jí wọ́n lọ nígbà ara wọn yá tán ah ojú ànábì rí o ọlọ́mọ sọ́lẹ̀ ọlọ́mọ hamadu ọ̀sọ́lẹ̀ kátà máa ń jìnnà lórí ọ̀rọ̀ ìtẹ́ tiwọn àti kí lọ́ọ́ parí ọ̀rọ̀ wọn nígbà ìgbẹ̀yìn eléyìí fi hàn wá wípé Madina ìlú tó kún fún àjàkálẹ̀ àrùn ni nígbà náà lọ́wọ́ ànábì tó bẹ pípọ̀ gbogbo kó bá ń àwọn mẹ̀dínà kó bá kọ́dà kọjọ àwọn bọ̀. eléyìí jẹ́ wípé tọ̀rùnù ọ sí ni akọni panipani Adakali àrùn òun ni tí rẹ̀ lọ lásìkò náà pẹ̀lú nǹkan tó jẹ́ wípé nǹkan nǹkan náà ní í ṣe wọ́n àwọn èèyàn ń kú ṣùgbọ́n kò ní jẹ́ nǹkan nǹkan náà ní ọ̀pá wọn èyí tó jẹ̀kẹ̀lẹ́ àrùn fi yàtọ̀ nu. tọ̀rún ó ní kí nǹkan nǹkan náà kọ́ máa ṣe àwọn èèyàn lásìkò kan nǹkan náà papọ̀ kó sì mọ̀ sí ẹ̀ kó sì máa ṣàwọn kan àti sì kí wọ́n máa bá lọ lọ́kan sí kejì tọ́yìn tọ́ba wá rí bẹ́ẹ̀ kí ni àwọn ẹ̀rí mi ìtaari tá a fi mọ̀ wípé tọ̀rúnù ọ yàtọ̀ sí alùwàbá a ti kàṣí alẹ́sílẹ̀ kan àbínú ìjẹta hadithu amir tó jẹ́ ọmọ sáràbí wakọ́s nígbà tí usama bin zaid ti ń bá bàbá amiru tó jẹ́ sáràbí wakọ́s sọ̀rọ̀ lórí pé tájà kẹrẹ́rù bá wọ̀lú kan ẹ̀mọ́ wọ̀bẹ̀ ṣùgbọ́n tọ̀rúnù agbọ́dọ̀ wọn náà fọ̀rọ̀ sí bẹ́ńtà yìí ṣé àlùwàbáwù lòun ni àbí tọ̀rún anábì sallallahu alayhi wa sallam nínú àdísì àbí musa al-ash'ari tí imaamu ahmed gbà wá anábì sallallahu alayhi wa sallam ń sọ fún wa wípé fanáwù ummati bi ta'ni wa tọ̀rún títẹ̀ ìjọ mi ń gbà tí ń bá lọ tán lọ́wọ́ gbẹ̀yìn gbà ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọkú wọn pọ̀ sí bìtọ́ àní wọ́n máa kógun jà wọn ni wọ́n fi bọ́ǹbù pa wọ́n ọkọ̀ pa wọ́n ìbọn pa wọ́n ìdà pa wà tọ̀rún kọ́dà tọ̀rún náà olóòtú bọ́ sínú wọn yóò pa kí lè la Rasulullah àwọn tí ń mọ̀ náà wà dáhùn ìpínlẹ̀ time wọ́n gún ni wọ́n gún tọ̀rúnù oúnjẹ ọlọ́wọ́ adáhùn wípé tọ̀rúnù tẹ́wọ́ yẹn wákùú àdá ikùn mínàlì jínní wà fi kulli ṣàhádà kábàtì yẹn jìnnà riwáyà tó bá wá ní ikhwanikum gbogbo ojú ọ̀nà tó bá wà kò sí ìtọ́fẹsẹ̀ múlẹ̀ ń bẹ́ o torí ànábì sallallahu alaihi wasallam kò lè sì sọ kí sì bá fà á tá sọ bẹ́ẹ̀ nígbàtà bá túnmọ̀ wáàfù ní ìsìn yóò jẹ́ àmọ́ ìpẹ́ ànábì ẹni tọ́nà ọba ń kíyèsí ni kò lè sì sọ. tẹ̀rínù rẹ wáàfù àdá ìkún mílíọ̀nù jínní ìkúwé ìjọba ó ní ọmọ ìyá ẹni ẹni tí èèyàn ò lè dà ẹni tí ò lè dà àyàn alájọsí èèyàn ọmọ ìyá mi ní ẹ̀sìn ọmọ ìyá mi ní òbí wáàfù ọwọ́ ni. àtọ́nù bí àwọn àfọ́nlógàsípinú ìdákẹ́ánà gọ́rọ̀ náà fi rí gbogbo ọgbẹ́ tí wọ́n bá sá nǹkan tí wà hàn dé kí wọ́n là pè ní tọ́nù ọgbẹ́ tí wọ́n bá sáyàn láti ta tá rí ó ń ṣe láwọn ní tọ̀húnù tẹ̀ ń wò yẹn àwọn ọ̀tá yínú a àṣàánú ni kò dókítà ọ̀hún tí wọ́n rí pé ọgbẹ́ ń ọgbẹ́ sì ń bẹ́ ń bẹ̀ ṣùgbọ́n kò ní hẹ́ síta yóò sì máa da aláàmù ẹ̀mí ọmọ wa gbàbẹ̀ lọ. tọ́lú bí ọba wa lu ẹlẹ́yìn ṣé àdáwù ni ó lò àwọn ọ̀tá yínú àwọn àlìjẹnu tí ó ń kó ìran ọ̀rẹ́ ọlọ́run lára yín tó ń wá fẹ́kẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ bọ́ọ̀lìkì àmọ́ kẹlẹ́ sórí ire báyìí bí ó ti gbé kalẹ̀ nu àbí yóò wà pín ẹ̀ ní ìhùwánu wa àwọn ọmọ ìyá yín nù àwọn àlìjẹnu ẹni ọmọ ẹsẹ̀ yín lọ́sẹ̀ ànábì olùsọ̀rọ̀ sallallahu alaihi wasallam ajẹ́ wípé ara sábàbí títọ̀ rúnù tí mo fi ṣẹlẹ̀ òun náà ni ìbínú kan ọlọ́mọdì ọlọ́mọdì látọ̀dọ̀ àwọn ẹ̀hànánú àwọn àlìjẹ̀nù tí wọ́n sì ìsìn lọ́n tí ẹ jẹ́ ní ibi tí ẹ máa ń ṣe fún ọmọ àbí adama òní wọ́n mọ̀ wá sáwọn lọ́gbẹ́ lọ ànábì fi wá sọ wípé fanáwù ummati ibi tí ọ̀pọ̀lọpọ̀ umma mi tí wọ́n dàbà líkì àmọ́tọ̀bádẹ́yìn ìgbà ibi nǹkan méjì ni fitan wàtọ̀ọ̀rùn

wẹ́rù náà fi ní mínàlì jínì alẹ́bí ìkọlà wàhùn tọ́nù ìsáni mímú kẹsà tìta inú wọn ti sáyàn kọ̀wá ní ìrìnàdè yóò sì máa pa ẹ̀mí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tọkọ̀pọ̀ yóò máa gbàbẹ̀ lọ anúṣà sọ́rọ̀ sọ wípé apá kan lára sábàbí tí tọ̀rùnù ti fi máa jà ni bákan náà nínú rìwáyà mi àníbi sallallahu alaihi wasallam ó tún pe tọ̀rùnù náà ní bakiyatu rijizin ursila ala bani israel ìṣẹ́kù ìyàní ríjísù ìyàní ẹ̀mọ́ pé bẹ́ẹ̀ wọ́n tún lè lò bí sin ríjísù ṣùgbọ́n àwa ń bọ̀ ọlọ́run lo ríjísù onípìlẹ̀ ọlọ ríjísù tọ́jẹ́ záyù náà kí ló pàtàkì ọba fi ṣe bẹ́ẹ̀ anabi ní bakiyatu rijizin ursila ala bani israel ara àṣẹkù bọ ìyàtọ̀ lọ́n ti fi jẹ àwọn kẹrí nínú bani israel Israel òun ni tọ̀rùnù máa ń jẹ́ sọ́wọ́ kù láyé tọ́lọ̀ tó fi ń jẹ́yẹ̀ dì sìn àbí ọ̀sẹ̀ kù ṣé lásìgbà tó ti fi di àwọn ọba ní Israel yẹn só sì ń fẹ́ kù sáyé ni àdìgbà tí bá ń bínú ni ó tún máa sẹ́ndì ẹ̀ àbọ̀ ń bẹ̀ ó tún wá nú ẹgbà wá mi sábàbí kejì nu ẹlẹ́ẹ̀kẹta ó tún wá nú ẹgbà wá mi wípé ẹ sì wo tọ̀rùnù yìí dá àwàtò nábì yìí èpè ànábì kẹta àwọn èèyàn rẹ̀ pin òjíṣẹ́ kẹtì yẹn pin lẹ́mì tọ́ bẹ́lọ́hùn lérí àwọn èèyàn rẹ̀ òun tún ni tọ̀rúnù náà sáwọn ìkẹ́ ìwárí dàbí òrí bẹ́ẹ̀ a wà kó àwọn ẹ̀rí tí ó ń jẹ́ àmọ̀ wípé ànábì kan ti fi sọ bẹ́ẹ̀ fọ́nà lórílẹ̀ wípé bá ń fi bínú sáwọn èèyàn báyìí bákan náà ìsàlọ́gbẹ́ àwọn àlìjẹ̀nú yìí náà àti ìṣẹ̀kúbọ ìjẹ́ ìyà tó ń fi jẹun àbáni ìsọ̀yìnlì tó ti fi jẹ wọ́rí. àkọ́kọ́ wáxù tí ànábì sallallahu alaihi wasallam tó pe tọ̀húnù yìí ọgbẹ́ látọ̀dọ̀ àwọn àlìjẹnu tó jọgbẹ́ àsánìsínú tí ó sì ní hàn dé yìí eléyìí ó ní àfáwa Ibn Qayyim ló ń tọ́ka sí nínú tí àwọn Zadul wípé àwọn okùnfà tí ń fa tọ̀húnù yìí pẹ̀lú ìdásí àwọn àlìjẹnu ó jẹ́ nǹkan kankan tó jẹ́ wípé in tí àwọn dókítà alábẹ tí ó fi lè sọ pé kò rí bẹ́ẹ̀ kò sí lọ́dọ̀ wọn in tí ó fi lè pórí bẹ́ẹ̀ kò sí lọ́dọ̀ wọn ṣùgbọ́n gbogbo ẹni tó bá mẹ́rin mọ̀ fa inna ta'thira al-arwahi fi at-tabi'a wa amradaha wa halakaha amrun la yunkiruhu illa man huwa ajhalu an-nasi bil-arwahi wa ta'thiratiha in tó ní bá ṣe pẹ̀lú kí ẹ̀mí ọ lapa ní ara nǹkan míì lọ́lọ́ọ̀dì ẹni tó bá sọ wípé kò ṣeé ṣe kìí sábà rí bẹ́ẹ̀ lára ẹni tí ò yí rárá táì máa bá ru wọn jiyàn olóńtọ̀ wà àwọn àlìjẹ̀nú yìí wọ́n ní tàṣákùlù ọlọ́run fún ẹ ní agbára ilé mọ́ di nǹkan tó bá wù wọ́n àwọn méjì fi rìnlẹ̀ fún wa wípé kọ́lá bẹ̀rẹ̀ sí wọ́n wọ́n rìn ní ara ọmọ nàbí àdámà gbogbo bí ẹ̀jẹ̀ ń gbà rìn wọ́n lè sọ̀rọ̀ àwọn di kékeré tẹ́ẹ̀nú ọmọ àgbà bẹ̀rìn kálíjà nù ọ lọ́ọ̀rẹ́ tọ́yàn bíléèdì ní fún tẹ́yìn òsì ní mẹ́ta tí wọ́n sì máa bàjẹ́ àárí àkọọ́lẹ̀ látọ́dọ̀ ànábì kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọlọ àṣálàm gbogbo àwọn eléyìí ọjọ́ nǹkan tí àdéhìsì ti báàkì pẹ̀lú wa inshàlá rahman bóun ló ṣe jẹ́ ìṣẹ̀kúbọ̀ ọ̀yà fún àkànnà bani israel àti èpè látọ̀nù ànábì kan ibi tá a ti máa tẹ̀síwájú ní tó bá di òru ọ̀la inshàlá ta'ala وبارك الله فينا جميعا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته kí ọlọ́mbà